نعم ولا بحق لكم تنوروا ما يجب Ah, itu apa? Ah, penjelasan. tábà wá dúró táyẹ̀ bá wà tẹ́wàá wíká kọ́ntínú tẹ́wàá wíká kọ́ntínú lọ́la ìtẹ́wàá ti múnà ní lábà láti ẹ̀ lábà. náà wàsáàlì fún àbí tó mo ti sọ fún wa pé wọ́n máa ń pè ní ìdìbọ́mù ìsìlẹ́yìn tàbí ìdìbọ́mù mùsàmọ́sẹ̀lẹ̀ ìdìbọ́mù ara fún méjì tí wọ́n jẹ́rù kan náà tó ti yé adàbí sọ tó gbà lérò pẹ̀lú ìdìbọ́mù sọ̀rí ìbáru fìlbàkìyà ó ní ẹlẹ́kẹta nínú ìdájọ́ mímu sákìnà tí ò sí àbí bẹ́ẹ̀ kọ́ ni ìbáru yẹn láwà máa ṣe sí bàkìyà ti àlìṣòro ìgbára àti tó sẹ́kù. ما هو عنك káì ló ń ṣe nílé ọgbọ́n tó àwọn. ara mi tó kù yẹn ó máa wá jára fi mélòó. yàrá sọ ó ní mo fẹ́ kú. sóyè báyìí ara fi twenty six. gbogbo àwọn ara fi yẹn tí sẹ́rí tí wọ́n yẹ fà òun ni wípé káàkiri mẹ́ẹ̀mù tó gba sọ̀kún gàbádáyà láti pé a sórí ẹyin máa káàkiri kan lọ́tọ̀ọ̀tọ̀ táwọn á ti pẹ̀lú gàbádáyà ọ̀dà gẹ̀ẹ́sì ọ̀rẹ́ mi ìgbà ọ̀sán lọ títí mo ti gbàjú ìgbà. ṣáájú lásìkò ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ sóyè gẹ́gẹ́ bí alamtaro alamtaro alam tó bọ̀ pé mímu yà bí mi pé taro alamtaro sóyè nìṣó ó yàtọ̀ sí irú tẹ̀rù mi ń bì ń bì ẹ̀ ń fún kan torí pé àwọn tó sọ pé ká mọ̀ fi fún jà lẹ̀ claim òun ni wípé tá a bá ti panu dé fún méjèèjì ìbámu àṣù ẹ̀dígẹ́ ẹ̀jẹ̀ ni sọ̀rọ̀ pé ìbámu ni pé a tún kọ̀ọ̀kan ní kíni o ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní tá a bá ti lè panu dé pé ní ìta panu dé pé bá a jẹ́ wípé ìbámu pé kò dẹ̀ sí ìbámu bìbú náà ìtìrò lárúbáwá ìpáwù tẹ̀ pẹ̀lú gómìnà láti ìdààmú níta alẹ́ fi tó àdánù ní wọ́n ti pé ó kù kẹ́kẹ́ tó yẹ kí n sọ ọmọ ẹ̀ dì mí sọ ọlọ́run ló kàn kí n rántí. ṣé ó yẹ ká sọ ìyàtọ̀ tó wà láàrin àlẹ́fà òṣàfáwí àti kọ́lì síbẹ̀ náà rí mẹ́kọ̀ọ́ tẹ́sí mi sọ mi sọ àìsí kọjá rẹ̀ láì mo bá fẹ́ ṣe ń sìn ń lọ́wọ́ tí ó dẹ̀yẹ tẹ̀. ṣé ẹ̀rọ yìí pé kọ́lùmù náà ló tiẹ̀ náà àti para sọ́dí mi. sọ̀rọ̀ ti táyé mo máa ma sọ ọ̀rọ̀ burújà àti kankan yìí mo máa ma sọ yẹn di ibi eléyìí mo máa sọ lánàá. sọ tiẹ̀ torí mo pa ibẹ̀ láti lọ́wọ́ àkùnkàn tó yẹ ká sọ ní pé ṣé yàtọ̀ wa ń bẹ láàrin kọ́lùmù àti ẹ̀fáwù máa bì sí. torí pé àti para sọ náà lónìí sakina síbẹ̀ na àyẹ̀wò ẹ̀kọ́ wàbí táàlì ní àti bá ọlọ́pàdé ara wọn ṣé yẹn ṣe gẹ́gẹ́ bó ti jẹ́ níbí yìí sakina àti yàtọ̀ wá wà ní ìyàtọ̀ yẹn àlàyé tí mo fẹ́ fẹ́ ti bọ̀ ẹ jẹ́ nǹkan àwọn ìyàtọ̀ fún kéyìn bu ara lè kọ lárúbáwá tí máa dikítẹ̀ ẹ lè kà àbí tí máa ń kọ́ ẹ kọ alifarikun báyìí na alẹ́fà ìṣàfáwí wàlúkọ́lì tàbí báyìí na alẹ́fà ìṣàfáwí nítorí bá ti wọ́n ẹ̀ ṣáájú. الأول الميم الميم في القلب ليست أصلية الميم في القلب ليست أصلية بل منقلبة منقلبة في أي مرة míìmù tó wà níbi ìtẹkọlù àkẹlùmọ yẹn síbẹ̀ náà ẹbẹ̀ kọ́ tó a padà yí sí ni ayé nóònù sí ni sọlá yẹn ṣe yóò ń bìtù yóò ń bìtù àwa la lọ gbé nóònù sí làwa di míìmù padà lásọ di míìmù tòkè ń sara kẹlímọ yẹn bálímù kọlà bá wàlímìímù. والميم في الإخفاء الشفوي أصلية أصلية شو يعني بايا ميم في إخفاء الشفوي ميم قدراني بمبكي تفعتين دي نتاسي ميم يعني شو يعني بايا هذا هو الفرق الأول tẹwárí fárúkọ ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni àlàyé tí mo fẹ́ ṣe fún yín. wọ́n ti ti pé láàhìlá nọmba tù láàhìlá àfà kò sí ẹ̀kìlá àfà. bayna al-ulama'i bayna al-ulama'i fil qalbi gbogbo wọn ni wọn dàpọ̀ níbi qalbu yẹn ẹ̀fọ́ àlàáṣì tẹ̀pẹ́ ìfàlà padà ń ṣe ń bẹ̀ wọ́n gbà pa ara mu sí i ṣùgbọ́n níbi ẹ̀fáwùsì ìfìlàfà àwọn kan sọ wípé a sọ wípé tàmí tàmí him ìjà á pè lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan sọ wípé tàmí him ìjà sọfà ìṣọfà wí bẹ́ẹ̀ ni ọ̀làmà. بعضهم قال بالإخفاء وبعضهم بالإظهار شو ينس اختلاف شيء نبي قلب تبقى إخفاء على شيء ثم نبي إخفاء وشفاء اختلاف واحد بيطلع شيء إخفاء على شيء تطلع تبعانا أباك اختلاف اختلاف قل قد عنا وقرأ àwọn tí máa ń kà lásán láì tẹ̀fà wà bọ̀ sánádù yẹn kàti géèmù kò sí sánádù yẹn máa ń bọ̀ wà tẹ́lẹ̀ ṣé ẹ gbọ́ mi yé hmm. ẹ rí pé tí mo ń sọ tí mo fi lọ bí ọ̀rọ̀ yẹn ni pé àwọn kan sọ yìí pé ìbáàrù ni àwọn ṣe tí àbá ti fi fúrújà rẹ̀ ẹ ti jẹ́ ẹ̀jẹ̀ olójú wa rántí pé mo fẹ́ sọ nǹkan yẹn mo fẹ́ sọ mo tó wá lóòótọ́ ẹ̀ sẹ́ni pé mo ti lóòótọ́ ẹ̀ fi mo ti bàjẹ́ jọjẹ etí màá sì fẹ́ gbàgbé màá sáré ó ti láwọn kankan tí mo ti ní òtútù mi tí má ti wò màá rántí pé nǹkan báyìí mo fẹ́ sọ fún mi. jọjẹ torí àwọn kan yẹn téèyàn ọba mọ̀ kò tí ì kọ́ ọjọ́ àyìnà yàrá jọjẹ tọ́ ìtìlá àwọn gbogbo jàlẹ̀ ààrùn gbogbo jàlẹ̀ yorùbá àrùn là ń ṣe torí kó tún ọ̀lẹ́ ee kàtìbà ṣé yẹn yín báyìí ní kò dé sí ìzòhárò gbogbo náà nínú lárúbáwá nǹkan méjì ni àwọn afáàbí gbọ́ ọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ ihun tí wọ́n sọ yẹn ṣe rọ pé ọyà àti títí ọ̀rọ̀ yìí tó bá níbi ìdìkà fún mi mú nǹkan ọ̀rọ̀ yìí ìgbìyànjú ni ọ̀rọ̀ sọ̀rọ̀ níta àkàbí ọ ni pé ká lẹ gbà wá lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú mímọ̀ mi fúrújà rẹ̀ kò dẹ̀ sí gbogbo sádàdù ti ń bẹ fún kéèyàn fi fúrújà rẹ̀ yóò gé lọ́nà kò lè dọ́dọ̀ sáájú sáájú kátó sọ pé ọdọdọ sàbí máa sírù tó dáa la mi ti dé dán àjà ni ọlọ́run tó wá fún lẹ́sìn gbogbo ṣé náà ń ti fi ní kakọ́ tí ẹ bá jẹ kankan lọ́wọ́ tẹmí ẹ tó wá gùn tó tó wá jẹ ẹni tí ó ní respect in that field kọ́kọ́ jẹ lọkọ sáté ń so àwọn ibẹ náà máa ń wà ní káàkiri káàkiri nínú wà ní ìsìlá fún mi síbẹ̀ náà ibẹ̀ bọ̀ àwọn kan máa tàgọ́ ńlá bà bóyá nítorí pé àwọn yẹn ní ó lè mọ̀ jẹ́ pé the best opinion but based on pé ntí wọ́n ní pé ntí ó wà conventional ní táwọn ọ̀gá àwọn sọ̀rọ̀ ó sì lè má rí

بالإخفاء الشفوي تجي إرشاد الغبي الغبي أنا يا ما في بويا غبي في بو الجاهل من الغبي كيف يكون إرشاد الغبي إرشاد الجاهل إلى كيفية النطق بالإخفاء الشفوي فلم فرق كم يوم رجال رجال إن شاء الله لا رقم كرافي هو على كعلي àmín sóyè yẹn báyìí sóyè sọ ìyẹn bá wọn lábẹ́ bẹ́ẹ̀ ara ìyàtọ̀ nìyẹn láàrin ẹ tí kọ́lù yẹn kò sí ẹ̀kìtìlá bọ́tí alẹ́ fáwọn ṣàfáwì ẹ̀kìtìlá ṣùgbọ́n àwọn tó sọ pé ká máa ṣe ìbọ̀háàbò yẹn àwọn yàtọ̀ sáwọn tó ní àmọ́. sóyè yín o wọ́n ní bá pọ̀ bọ́ tuntun mọ́ àbálẹ̀ yẹn lè fọ́n kábẹ́. sáà gbọ́ tí mò ń sọ yìí tí yẹ yín báyìí ọ̀yẹ̀ tòun tó kù ní ìṣe náà ní kíkà sọ pẹ̀lú ìfà kí wá ṣe ìhà ẹ ẹ̀ màdí títí ti ṣe ìhà tó bá ṣe ìhà màá بحجارة ما قالوا دي ما على طول ترميهم بحجارة في جون تان كويس ترميهم ب سرقوا تياتو تياتو شو يعني باين طيب ألا تفعل ألا تفعل منو يعطى تو عم بيه الإخفاء الشفوي الإعفاء الشفوي يأتي في كلمتين يأتي في كلمتين سيبقى لو يقول بعقجو إخاوش كلمة بجنة ẹ̀ ní rẹ́lẹ̀ tó jákòjú rẹ̀ nù ojú kẹlímà méjì lẹ́ẹ̀mà rí ẹ̀dọ́ wa alákọ̀ọ́jú kẹlímà kan ó lè ràn mí létí ṣùgbọ́n kọ́líbù ẹ̀ẹ́dì nínú kẹlímà kan bí àǹbíyà bí yombitu ẹ̀ẹ́dì nínú kẹlímà bí mìmbà yàtọ̀ mẹ́ta tó wà bẹ́ẹ̀ tí ẹ̀dọ́ tí mo sọ yé ni alẹ́ fáwọn sáfáwí láyà kí ilá fún kẹlímà táyì ẹ̀sọ́ bá ń dà ama ìkọ́líbù fàyà àti ìfì kẹlímà tí wà fi kẹlímà táyì tó yẹ yín báyìí tó kọ́límù máa wà ní kẹ́límà kan bíi yombitu bíi àmbíyá ó sì máa wà ní kẹ́límà méjì bíi mìmbáàdì bẹ́ẹ̀ fáwọn sáfáwí ọ̀rọ̀ méjì ni ó jẹ sọ́ọ́dì yẹn ní yàtọ̀ mẹ́ta tó àwọn. tọ́yì ní lọ sí mọ́ àtàmì ẹ̀ síbẹ̀ ní àyẹ̀wò. wọn ni wípé á pè ìkọ̀ọ̀kan wọn jàbánjàbán á pè wọn lọ́tọ̀ọ̀tọ̀ a pè míì á pè ara àti tó bá lọ́tọ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ yàrá mo ti tẹ̀lé ọ̀tọ̀ ní kẹ́kẹ́ mi sọ fún yàn bọ̀ ẹran mi létí tí lẹ́yìn tó pàtàkì ní òtún níbi ìfà tẹ́pá pẹ́ ìfà díẹ̀ ó yẹ ká pẹ́ jù máa lọ nítorí ẹni tí mo ní mo fẹ́ sọ fún yín níbi ìfà nǹkan kó má bàa tó da ilé yìí tó ti yẹn ní kẹ́ grab. now al-izhar ẹ̀ ń pe mímu lọ́tọ̀ ó sì pe arábì tó tẹ̀lé ní ọ̀tọ̀ alámúta alámú ọ̀rọ̀ اقصاء الفيل ألم يجد ألم يجد ألم يجعل كيدهم في كيدهم في وأرسل عليهم خير طيبا ترميهم وتلا رعوا وزيقا وزيقا tá a bá rí bá a ṣe ń pè yẹn pé à ń pè kọ̀ọ̀kan ní ọ̀tọ̀ọ̀tọ̀. ألم تر كيف فعل ربك بأصحاب ألم كيدهم شئت وأعينهم lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Rárí ẹ̀ bá tẹ̀. tẹ́wọ́n á wò dáadáa ṣe bí àlàyé rẹ̀ ó yé yàrá. mùsùlùmí kékeré kan wà wò. mùsùlùmí tó wà ní wípé ohun tó fà sáré máa ń ṣe ìhà àti sọfún wa ó ní pé kí mákòròjù ara àti tó pàdé ara wọn jẹ ìṣẹ̀lẹ̀ àwọn. ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ní ìsìn àwa ní ara fi twenty six. ṣé o tó wọn lọ́wọ́ á jìnnà sí mímu gbogbo wọn àwọn kan tí àwọn àti wọn kí àwọn méjèèjì ní fà àti wà sára yẹn ìtọ́jú ẹ̀fọ́. àtùmọ̀ni. Ibi tí ti ń jáde ibo la pè é. Ibo ọyá àdúgbò ẹja sọ fún ṣàwùwáì ṣàwùwáì mi ń wáyé mi ń mi ń wáyé. Ibo ni wàá gbé jáde àárín ètò méjèèjì láyé tí wọn pàdé ní máa ń jáde láàrin ètò méjèèjì ṣùgbọ́n àní pàdé láti máa ń sọ fún abẹ́tọ́ wá mẹ́sàn-án pété àlàmú tètè rẹ síwájú àwọn ọmọ wúwo ni wọ́n mọ̀ pé kó o jẹ́ kí ìhòòhò wà láàrin torí kò ìbá àbí mímu. sọ jẹ́ ìsìnkú ọ̀njẹ́ wa ta àlàmú wúwo ni mo sọ bẹ́ẹ̀ mo wúwo tó ti sọ Ah. ní tìǹdàdì. Níbi ní ìmúná àlè. Fáfọ́rọ́ ju wọn pa pọ̀. Àbá mi kò Sẹ́ẹ̀rì, àwọn ará àti tìǹdàdì àwọn nìyí. Fàbù. Àwọn ará àti mẹ́rẹ̀ẹ̀rin ní jáde Kí ni mo pè é? Fàbù. Àwọn ará mẹ́tẹ̀ẹ̀ta lọ. mẹ́rẹ̀ẹ̀rin yẹn jáde ẹ̀rọ àti mẹ́rin ti ń jáde níbi ìṣe náà. náà a ti sọ̀tọ̀ àjọ míìmù nígbà tó bá pàdé míìmù bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́. a ní sọ pé wọ́n a sọ̀tọ̀ nígbà tó bá pàdé bá a lè sọ orúkọ tí máa jẹ́ a ní nítorí pé má kọ́ ju wọn ọ̀pá. àwa jẹ́ àwọn káyé mi ṣe máa jíjáde wọn tó wá papọ̀ pípapọ̀ rẹ̀ ó sì papọ̀ ju àwọn lọ. aláàfọ wa ni wà wà ibi tí wọ́n ti ń jáde nìkan náà. sọyí ṣùgbọ́n bí wọ́n ṣe ń jáde níbẹ̀ ò bára wọn. nílò òun fi yàtọ̀ ti mímu ibi kan náà wọ́n ti ń jáde bọ̀ á pèsè débi méjèèjì tí a ti ń rí àkọ́bá wọn. ó tún wá dára àti kan náà tó ń fi jáde bọ́ ọmọ jẹ eléyìí ibìkan náà wọ́n ti ń jáde wọ́n bákan náà wọ́n ti ń jáde ṣùgbọ́n ó ní ṣé pàtàkì yẹn olóhùn bíbí ìfà sóyè eléyìí náà ibìkan náà wọ́n ti ń jáde ṣùgbọ́n kì í ṣe bákan yàtọ̀ sí pé sífà ọ̀pápọ̀ kan kì í tún ṣe bákan náà ti ń jáde ìdí tó fi báyìí lọ́pàá àmì lọ. ṣé wàá rí eléyìí ń tiẹ̀ fà sáà máa ń jáde níbi eke tí eyín méjì òkè yìí pẹ̀lú ètò ìsàlẹ̀ kò sí tí òkè mẹ́wọ̀ ṣá ṣá ṣá sọlẹ̀ ṣá ṣá ṣá. الآن خصص الله عنكم خصص شوف يا جماعة أعرف مين يعني آه

níbi tí bá ti ń pẹ́ gún náà bàmà jáde torí pé gún náà bẹ̀rẹ̀ àwọn àmì ìlú jẹ yóò bàmà ti gún náà ìyẹn ló fi wà tó fi sọ pé sáré láti wá ń wà bá a ń ta tẹ̀sí. tí mímú sákìrì bá lọ pàdé wá wà fà kọ́ mọ́ lọ́ ṣe ìfà torí pé mákọ́rọ́jù tó papọ̀ tí ìfà ti ṣẹlẹ̀ níbi bá ó ti fẹ́ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ náà òye yín. tẹ̀sí bákọ́jì ló papọ̀ níbi ibà àti ìfà àti wọ́n á sọ̀rọ̀ ti papọ̀ ń bí yìí náà ṣe o lè kúrú bì há nítorí pípa àti mímu níbi tí a ti jáde súnmọ́ra wọn lè kúrú bì há lè kúrú bì fá lè wọ́n ti yẹ sọ́mọ́ nítorí wípé mímu àti wá ibìkan náà làwọn ti wá bísí méjì ìtìhad ìtìhad al-makhraj makhraj kan náà lẹ́kọ́rọ́ bẹ̀rẹ̀ makhraj ti fa wálé ní tìlúwà lẹ́kọ́rọ́ bẹ̀rẹ̀ ha wálé ti ha kọ̀ wálé ti ha jẹ́ àárín. بقربها ولاتحاد فارسي لقرب ولاتحاد فارسي مجد مجد بين تنوين في داليا تقول لا لا يا وجع اتحاد الف واحد مثلا سين في láàmù láàmù tọ́jà àràbí jáde alif ni ó ṣe wọlé tí. tẹ́ǹtì ní tìhà alif àti láàmù ló wà tìhà. wọ́n ti yé ẹbí rí àtọ̀bá o tó bá ti lé fi alif síwájú láàmù yẹn ò ní fi tẹ̀mí. ṣèyàn tó o bá ti fi alif. tìhà wàlé tìhà dì fàáfin. ríha wà lè sì ha àdín fàárí sọ. ẹjọ àwọn tó ń sọ yìí nítorí wípé méjèèjì ó súnmọ́ra wọn nítorí pé méjèèjì ìjà ti ń jáde papọ̀ yẹn tó máa sọ yìí pé ẹ máa wọ. فجعلهم كعصر آه نعم. فجعلهم ألم ترى كيف قال أصحاب الفيل ألم يجعل كيدهم في <laughs> كيدهم في <laughs> كيدهم في كما <laughs> هو ألم يجعل كيدهم في تضليل فقرأت ìfarabalẹ̀ gbọ́ mi. alam yaj'al kaydahum fi taqdiri. sọ́kọ̀rẹ́ kọ̀kọ̀rẹ́ tó bẹ́ẹ̀ yóò nígbà tí ẹ̀kọ́ àbùjẹ́rì kó o ti fẹ́ káàdì ẹ̀. alam yaj'al kaydahum fi taqdiri. ìkà pípọ̀ ní táwọn yẹn ń kà. alam yaj'al kaydahum fi taqdiri. كيدهم شيتا كيشي كيدهم شيتا قلنا دي قلنا يقول لا العافية هذا ليس بالصحيح الصحيح القراءة بلا قلنا تودي انت لا العافية لك ما في قلنا جاك قلنا يعني قاطع الصوت tí n tí mo غير المغضوب عليهم ولا عليهم ولا عليهم ولا الضالين عليهم ولا الضالين بها صالح عليهم ولا عليهم ولا خطأ عليهم ولا تدري عليهم ولا عليهم ولا تدري عليهم ولا الضالين نعم. كعصف ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل عليهم ولا كيدهم في تضليل عليهم ولا الضالين كيدهم في تضليل عليهم ولا عليهم ولا عليهم ولا كيدهم في تضليل عليهم ولا كيدهم في Eh, tẹ̀lé ìfáwọn wà lọ àlè ṣé ẹ rí lè ta lànà ti yẹ èdè tí pè ní àlè pé ẹ bá rántí ṣe pé àwọn aráàfin tá a bá ń lo yẹn wọn. ààyè ibi tí wọ́n bá wà la máa fi ń sábà gbó kọ jáde síbẹ̀ náà yẹ kọ́ tàbí ká wo nǹkan apply rẹ̀ ṣùgbọ́n àwọn ará fi ìfẹ́ rọ́ọ̀dù wọn bára wọn nítorí mímọ àti mímọ lábùkẹ́ mìfìlẹ̀ nítorí mákọ́rọ́jù bá àti mímọ tó papọ̀ lábùkẹ́ ní ìfàwọ̀sọ̀fàwọ̀ ìgbélé kò sí. ìgbésẹ̀ bí mímọ ètè lòun ti ń jáde dáàmú mákọ́rọ́jù jẹ tó jẹ́ yọkàn káfà ń sùkúlẹ̀. pàápàá jùlọ tó wá nínú àwọn ará tí òun náà báwọn náà jáde ní ètò láti lè mọ ẹṣẹfẹ tó yẹ ìdí máa yẹ bọbọ bẹ sọ fún ìbò ìbò ẹfà lọ ẹ ẹ orí yín pé ẹ bá ń kí yàtú yasin nineteen kọlu kọ أبي قالوا قائركم مما مين قائركم معكم كم أعتبها فتح قالوا قائركم معكم أئن ذكرتم فتح أتعود معكم أئن ذكرتم أئن ذكرتم بل أنتم قوم مفرشون كيف قلت له كيف بات عكا قالوا وإن ذكرتم بل أنتم قوم مسرفون ìbáwò àní tí ó bá wù torí ó yẹ kó ti yọ ye ko ti yo قالوا قائلكم معكم أئن بل أنتم بل أنتم قوم مسرشون اقرأ سبي فبما نقضهم ميثاقه gbogbo àpèjúwe mẹ́tẹ̀ẹ̀ta wà ń bẹ wá ní wá àti fáàtà sọ̀rọ̀ àpò ayé àkànnà ẹ bá ń lọ. وإيمانا قد إنسان وكفر بآيات الله يجدي لعلهم ما يدعوا إنسان لو قاري وفاي فاي أني سيدي ما إليه فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله تركوا تبقوا الدين جوابا وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا خلف بل بل قبح الله عليها بكفرهم فلا tí ó di anything ní màá fà fala yu'minuna illa qalila ìyẹn gbogbo ẹ̀ ló pé tí a rí tó pé fabima naqdihim ní màá mímu ni ẹ fabima naqdihim mithaqahum wà mọ̀ṣítàrọ̀ láti nù àwọn ìgbà níbi ọwọ́ parí káà náà wá wà ń bẹ̀ ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà yìí tó pé ẹja mú ààyè lè káfa àyà àtàkọ́kọ́ lẹ̀ ká mú ààyè lè àbíkò ni. ṣàbí máa ń kọ́ sí ọ̀hún wa kò rí hìn bí àyà sí láàyè. وقتلهم الأنبياء بغير حق وقولهم وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون فلا يؤمنون إلا قليلا سبحانك الله agbọ̀kan israẹli Thank you.